سورة البلد بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. la uqsimu bihadha albalad. mo fi ìlú yìí búra. wa anta hillun bihadha albalad. àti pé ó jẹ́ ẹ̀tọ́ fún ọ nínú ìlú yìí láti fi ìyà jẹ àwọn aláìgbàgbọ́ èyí ò ní ní ọjọ́ ìṣẹ́gun mọ́kà. ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد mo tún búra pẹ̀lú òbí àti ọmọ tí ó bí mo tún búra pẹ̀lú gbogbo ohun tí bímọ nínú àwọn ẹ̀dá lápapọ̀ àti ohun tí kálukú máa ń bí ní ọmọ. dájúdájú àwa ti dá ènìyàn sínú wàhálà. ayahsabu alayi. يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا òun wá ń ronú pé ẹnikẹ́ni kò ní í sa agbára lé òun lórí ni ó ń sọ pé mo ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ owó. ayahsabu alam yarahu ahad. ó wá ń ronú pé ẹnikẹ́ni kò rí òun ni ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ǹjẹ́ àwa kò ti ṣe ojú méjì fún àti ahọ́n kan àti ètè méjì àti pé àwa ti fi ọ̀nà méjì tí ó yanjú mọ́. فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة ṣùgbọ́n kí ló ṣe tí kò súré kó sí ojú ọ̀nà òkè láti pán kí ni ó lè mú ọ ọ̀nà òkè náà òun náà ni kí o sọ ẹrú di ọmọ. أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة tàbí fífún àwọn ènìyàn ní oúnjẹ ní ọjọ́ ibi ọmọ òrukàn tí ó súnmọ́ ọ. أو مسكينا ذا متربة. tàbí tálákà tíyà ẹni sọ di agbẹ́jẹ́ tí ó di ẹni lẹ́lẹ̀. ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. lẹ́yìn náà ó wà nínú àwọn ẹni tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n ń gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n ní ìfaradà tí wọ́n tó ń gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n ṣe àánú. أولئك ulaika ashabul maimana. àwọn wọ̀nyí ni èrò ọwọ́ ọ̀tún. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sí àwọn àyà wa àwọn yẹn ni èrò ọwọ́ òsì lórí wọn iná ni yóò bò wọ́n mọ́lẹ̀ tí a tilẹ̀kùn rẹ̀.